وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم وقال الشيطان لما قضي الامر ان الله وعدكم وعد الحق ووعدتكم فاخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشرفتموني من قبل إن الظالمين لهم عذاب أليم وقال عز من قائل قال فبما العفو لن لهم صراطك المستقيم ثم لا لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين اللهم صل وسلم وبارك وعلم على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم العالمين إنك عميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم العالمين إنك عميد مجيد أرجو الله وبارك وبارك sí àyè ìjọsìn ní ọ̀sán òní ọ̀bẹ̀ ọlọ́run ọba náà ọba tó fi láti kó ń gẹ́ láti jọ́sìn fún ọba ṣe kó gbà lọ́wọ́ wa yẹ́bù ṣe pé níbi fásitì àwa tá ń ké ní gbogbo ọba iyyaka na'budu wa iyyaka nasta'in òun là ń wí ìwọ ọlọ́run ọba là ń sìn ìwọ nìkan lá máa sìn ìwọ láti wá lọ́wọ́ lórí jọ́sìn náà ọ̀bẹ̀ lọ́wọ́ gbogbo jọ́sìn tá a bá ti kó gbà ọ̀gá bá ṣe ń sàlàyé fúnra lọ lọ́nà tí ṣe ìtọ́nà máa fi ń gbáyàn mú tí sì máa fi ń ṣe nǹkan tí ò dá lọ́sọ fún yàn bí ṣe ìtọ́nà ti máa yẹ pẹ́rẹ́ yàn ọlọ́run bá sọ fún wa tó bá dijọ́ kìíyàmù wàkọ́lá ṣe ìtọ́nà lámà kó bí ṣe ìtọ́nà ó sọ lẹ́yìn bàtọ́ náà bá ti dìsáìdà lámàrí tán táwọn tó wà lìjánà àti wà lìjánà kọ́lọ̀ ń sínú wọn àwọn tó wọná táwọn náà ti wọná ṣe ìtọ́nà ó mọ̀ sọ fún àwọn ọmọ aná wípé òun ló kó bá wọn rò ọmọgbọ́n tó fún wa inna Allaha wa'adakum wa'dal haqq nígbà tá a wà nílé ayé ọlọ́run bàbá yín sàdéhùn àdéhùn òdodo àdéhùn òdodo onítẹ̀yìn bá kírun yóò wà lìjánná ọjọ́ ìbá ní ṣàhádà yóò wà lìjánná ọjọ́ bá fi yóò rí àdéhùn wọ́wọ́ àtùkùn èmi wá sàdéhùn tèmi fún yín tí wà ìpẹ́ bá gọ́ ẹ̀yà dèdè rìn ọlọ́ọ̀bá tó dé mi àti yín fáàkìláàtùkùn àdéhùn tí gbogbo nǹkan mú sọ fún yín sápé máa ṣe mo yapa àdéhùn tèmi tẹ̀fibára yín bí yóò ẹwù bí ṣe ìtọ́nù tí ń kàn pé àdéhùn ọlọ́run ọba àtàdéhùn tiẹ̀ ẹ dákun Kùránì sọ pé wàmàn afdàkùn min Allahi haditha wa man asdaqu minallahi qila tálẹ́ ní tí tí ń sòdodo jọ lọ́rùn lọ pé kọ́lọ̀ lọ pé báyìí ní òní kéèyàn tún dáútẹ̀ èyí dáútọ̀ ọlọ́run náà àwọn ṣe ìtọ́nà sọ pé orú ọlọ́run tó dá mi tó dáwọ tó dá gbogbo nǹkan náà ló sáà déhùn ṣé tó bá tó bọ́lọ̀ bí bí irú ọlọ́run ọba tó ní gbogbo nǹkan bá sáà déhùn fún yàn kí ni mọ́tìmù tọ́lọ́ òfin parọ́ ṣé ẹ náà ni ṣe òfin ìfẹ́ fẹ́ parọ́ yẹn sáà mọ́ ní rí ìdí òfin parọ́ fún àwọn tó bá dé ìfẹ́ parọ́ tó tọ́gà bá fi gbá mi mú yóò fi yà bábá bá mú ó lè mi kó bìí jẹ́ èwo ní tọ́lọ́run tọ́lọ́run fi parọ́ fáwọn ẹ̀dá tó dá ọlọ́run bá sàdéhùn òdodo fún yín ẹ̀gbọ́n ọ̀rọ̀ àtúkún fún àfúlàtọ̀kọ̀ èmi sàdéhùn fún yín mo yapa àdéhùn wà mà kánà lè àlékún mi sòtọ́ ní ìdí mi ò mú yín ṣe párùn pẹ̀lú mo gbé ìgbàṣe yín lọ́rùn mi ò lágbára kan lórí ijú pé ìlà àdà àótúkọ́ pàṣẹ jẹ́ pé mo pè yín ẹ̀sìn dá mi lóhùn wọ́n kàn pè yín náà yìí

mo sì wá àwọn arinṣẹ́ tí ó fi pè yí tí ó fi jọ ẹ̀rọ ṣàjọ fún ní ẹ̀fì dání lóhùn sọ àmọ́ irú tẹ́ wá bára yín lónìí yìí kọ́ fàlátà lórí ẹ má bú mi o èmi kọ́ ni mo ní bléèmù o bó o ti àwọn òsìlè láì náà ṣètọ́rọ̀ ojú ìjùbẹ́ lọ́nu ná ẹ̀ kò kán kó dá ọlọ́ọ̀kọ́ lọ́run jó dá fún ṣètọ́rọ̀ yìí òun fẹ̀ kan ti àtìbù fẹ́ àtìbù ẹ̀mí èjìlẹ́dọ̀ wà ń bẹ́ẹ̀ fàlátà lòmú ni ẹ má borí wà lómú àkúsà fún ara yín ní ẹbú ibi tàbíjọba ara wa yìí ma a nà bí musrikhkum wà ma a ń tó bí mùsùlùmí bẹ́ẹ̀ bá pariwo jù bẹ́ẹ̀ ló kẹ́ pariwo èmi ò lè gbà yín lẹ̀ ẹ̀yin náà sì ní bí mo pariwo sí yín jù bẹ́ẹ̀ lọ ẹ̀ lè gbèmí náà lẹ̀ tọ̀kí wá sọ fún yín lónìí ìnìkan fọ́tù bí má àṣọ́tù mú ní ní kọ́bùlù nígbàtà wà nílé ayé tó ṣe pé nítàn ọlọ́run bá ní kẹ́ẹ̀sì òun nìkan tẹ́ẹ̀kún wá tèmi náà ṣe orogún fún èmi ò mọ sí o ọ̀rẹ́díṣẹ́ ìkọ́nà ogun nù bí ó ṣe ṣe fáwọn ọmọ náà ìdí bẹ́ẹ̀ náà ní ṣe máa ń ṣe fún ìyànà nílé ayé yóò tí ọ sí tán yóò wà yọwọ́ wọ́n ṣe tí ìyàn sí ti máa ń ṣe ni pé kò sẹ́nìkan tí ìtọ́nà bá gbá mú tó ní láàká nígbà tó bá gbá mú yóò ọkọ̀ gba làákà rẹ̀ ní gbòsí odò kó wà rational tó ọ̀sẹ́ béèrè lọ́wọ́ èèyàn tó ṣe wípé ó níyàwó ọlọ́nkún lówó ó ní gbogbo ẹ̀ ó wá fẹ́ ṣe zina zina ìṣẹ́jú márùn-ún zina òun lọ́wọ́ ajé kókó eight pé ọ̀rẹ́kọ́ wà ráṣẹ́ yóò ibi wọ́n gbàrà gbàgbàpò lòun wá kàn báyìí ẹ́ bọ̀kọ́ tó kà gbàpò wọ́n ti sí ìzọpọlọ ṣètọ́nù ó ṣe ilé ìfáwọn tó bá wà nùná ráṣẹ́ pé iná bọ̀rẹ̀ ní aláfọmọ́sáfọ́nà àwọn alábùsí ìyẹlẹ́sẹ̀ róúnjẹ fún wọn bí ṣètọ́nù ó ṣe ń ṣe tó ń sọ fáwọn ọmọ náà báyìí bẹ́ẹ̀ náà ló ṣe ń ṣe fáwọn tó wà ní ayé náà kọ́lá kan tó débi náà ọlọ́run bá ń sọ fún wa tó ṣẹlẹ̀ sáà mùsùlùkùn àwọn olùṣẹbọ lógun bádàrú hmm? ogun bádàrú ọlọ́run bá fẹ́ sọ gbogbo ìṣẹlẹ̀ bọ́lọ̀ ń ṣe ti bí ṣe ìtọ́nù bó ṣe ti àwọn sí ogun wọ́n tó ṣe nǹkan kan lọ́sọ̀ fún wa tí wọn rò pé normal normal bí ẹ̀bá tí ń wò kí wọ́n la fẹ́ báyàn jagun mélòó ni wá a ah, 1000 ah, mélòó ni wọ́n 300 a 1000 gbọ́dọ̀ wọ́n lè 300 ẹ́ but àwọn náà tún wò pé ah, àwọn ilé ilẹ̀ mi o àlìjánà làwọn ń wá o àwa ti wá nísìn yìí nísìn àṣìfẹ́ wà nílé ayé yìí àṣìfẹ́ protect dúkìá wa kẹ̀tọ́ ni no no no àìjù wọn lọ láń sọ fún wa pé wẹ̀ bẹ́yẹ̀ náà ṣètọ́nù ṣe iṣẹ́ àwọn kèfèrí lọ́sọ̀ fún wọn ẹgbọ́ ìjọ ṣe ni pé yóò wá sọ fún wọn yóò depict situation bí ò ṣe rí àwọn fẹ́ bá mùsùlùmí jà lóòótọ́ nọ́mbà àwọn mùsùlùmí àwọn olùfẹ́bọ́ pọ̀ ju tàwọn mùsùlùmí lọ ṣùgbọ́n láwọn bá fẹ́ kí wọ́n jà lóòótọ́ ṣètọ́nù

ma I will lend a hand of assistance ẹnìkan kọ́ ẹmọ́ tó mo wà lẹ́yìn àmọ́ bóhun ṣe ń ṣe ń kọ́ ọlọ́run ọgbò sí ìfihàn ṣe tọ́nà pé bá àwọn mùsùlùmí bá jagun bá dára àwọn màláíkà okùn wọn ẹ̀wọ̀n pé òun ò sí mà àwọn dìdìrín tí sì ń tì náà nígbà táwọn òrí náà ẹ̀ torí ọlọ́run bá jẹ́ pé yóò báwọn ìbìlísà àtàwọn ọmọ ìnáhù yàrá wúwà wákọ̀ bílùú ẹ̀sùn látara ọ̀nà àwọn àtàwọn ọmọ ogun rẹ̀ ń rí yín bí táyìn ò ti rí wọn àwọn àjẹ̀nú sí ni àbàrí ṣètọ́n gọ́ òun rí màláíká àwọn dèdèrè kèbìrí àwọn òbí kàtà ṣètọ́nù sí kú sí wọn kùrán ní falamma sàrọ̀ àti fi àtà nígbà tí gúrùpù méjèèjì tó fẹ́ di agbọn tó ń ríra wọn sáti gbóbi tó ti máa ríra wọn ná ọ̀sọ̀ àlà àkùgbẹ̀ ṣètọ́nù bá torí sí ó fèrè sí òun ló sọ pé wọn lẹ́yìn wọn kí lórí wàkọ́lá ilé ìbàrí òmìnira èmi ò ní kankan ṣe pẹ̀lú yín àti papọ̀ mọ́ o wáì ìní àrọ mọ́ látàrọ ọ̀nà ìntẹ́ ẹ̀rí èmi ń rí ìntẹ́ ẹ̀rí èmi ń rí ṣẹ̀tọ́nù sí láàmọ̀ láyíká ìntẹ́ hmm? ẹ̀rí èmi rí ìní àkọ́kùnlá ẹ̀rọ lọ́gbà ní ọlọ́run ṣẹlẹ̀ lẹ́fọ́ ọlọ́run ọba ọba tí a rẹ̀ lágbára nìkan kí láǹkọ̀ ó ní wípé gbogbo nípa tí wọ́n sọ̀rọ̀ ṣètọ́nù fún wa ń kọ́ tí ọ̀pọ̀ wa ní ìrìn tẹ̀síìlì yóò ṣe nǹkan tí ó da lọ́sọ̀ fún yàn èèyàn nílé ronú dáadáa mọ́ èyàn ní mọ́ tí ń ṣe gbogbo owó tó gbé yẹn lè kà kò ní wúlò ọ́n gbogbo calculation rẹ̀ ò ní wúlò ó sì bí ọmọ kékeré nígbà tó yẹ kó sì bí àgbàlagbà ẹ́n ó yẹ̀yẹ ara rẹ̀ èyàn ó yẹ̀yẹ fámílì rẹ̀ yóò yẹ̀yẹ ìyàwó rẹ̀ yóò yẹ̀yẹ gbogbo ẹ̀mọ́ ara torí pé nígbà tó padà yá tán lójú ìjà yẹ̀yẹ́ òun náà ni ṣètọ́nù fẹ́ gbà ọlọ́kọ̀ sọ wà lọ́wọ́ ṣètọ́nù ó mọ̀ sí ṣètọ́nù gbà wà fi sáyé ìtọ́lọ̀ bá wà ní kọ́lọ̀ ń já lé wa ọlọ́sìn lọ́wọ́ lórí rẹ̀ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وعلى آله mo bá ti wá sọ̀rọ̀ pa ṣẹ̀tọ́ nìyí nǹkan ọlọ́run ọba ó ti sọ fún wa pé inna ìbáàdì ní sẹlẹ́ta àlẹ́ ìsìnkọ́ àwọn tó jẹ́rù mi tòótọ́ ìwọ ṣẹ̀tọ́ ọ̀nà mi lágbára lórí wọn òní lágbára lórí wọn. ó ní pé bí àbá ti fẹ́ bọ́ lọ́wọ́ ṣe tọ́ọ̀nù kọ́ ọlọ́wọ́n bá lèmi à ń sáàjì òun náà lẹ́sìn kó kọ́mọ náà rọ wa nùtàkà àgbẹ̀ a'udhu billahi minash shaitan ìtumọ̀ pé mo sáàjì ọlọ́run kọ́lọ́run ọba ó sọ mi níbi àbúrò ṣẹ̀tọ́ níjọ́ mi láti fẹ́ pé ọ̀fẹ́ ṣẹ̀tọ́ ń báyàn mú ọlọ́run ọba lèmi ń sáàjì torí kọ́dà ibi téèyàn tún máa ń wà ń bẹ̀ téèyàn púpọ̀ ẹ̀ ìyẹ̀bùjì ìtọ́rọ̀ ẹ̀kọ́ wá nígbé ìbá ti ń kírùn àmọ́ bá ti tún kírùn tán yóò tún wá bá ọ̀pẹ́ bóò ní àwòrán ti díìlì yẹn hmm? yóò tún dá gbogbo ẹ̀rù díìlì yóò fi gbogbo ọ̀run rọ̀ Allahu Akbar ìkàlófà sí màkọ́ ti lọ rùkú Allahu Akbar hmm? ó ti mọ̀ pé wọ́n ti ń kírùn náà ṣùgbọ́n kò tó fẹ́ kírùn yẹn tó ń wúlò tó bá ti pé lórí ìrun ṣètọ́ ìtọ́lá báyẹn lẹ́kọ̀ọ́ ẹwà awẹ tí ò sí lórí nígbà tí ṣetán náà ṣe ìlérí nǹkan ó ṣe ìlérí ó sọ wípé òun ti bá àwọn ànábì ádámù ṣùgbọ́n nígbà tí ó dákọ rẹ̀ nǹkan ó fàyè kan lẹ̀ tẹpá yé ibi tó fi ilẹ̀ òun náà lọ́yẹ káwà dìta jù fọ́lọ̀ ṣetán ṣe ìlérí pé tọ̀ bọ́n bá fẹ́ sọ wọ́n nùtọ̀ fún mọ́lá àti ìyànà òun gbé ní àìsí wọ́n bá fẹ́ sọ wọ́n nù ìní sì gàkalẹ̀ máa wá bá wà ń ṣàmà èlìhì máa wá lọ́wọ́ àlàáfíà gbogbo ọ̀nà lòun mọ̀ fi yọ sí wọn wà látọ́jú afẹ́rọ̀ ṣàkiri ọ̀ẹ̀ ní rí wọ́lọ́wọ́ ní ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ní àfiṣètò rẹ̀ tó ṣe fún wọn dàdí tó bá tó lé fún wọn ìwọ́lọ́wọ́ bá wọn fi ṣẹ̀ lórí áyà yìí ẹ̀wò bí ṣe tọ́nà ti dákọ̀ rẹ̀ ó dákọ̀ wájú ó ní wọ̀lọ̀mìyàkùn ní ọ̀kì ìtọ́nù sọ pé màá wá bá wọn látòkì wọn ẹ́ ó ní màá bá wọn láti wájú wọn látẹ̀yìn wọn látàpá ọ̀tọ̀ wọn látàpá àlàáfíà wọn àmọ́ kò dákọ́ pé màá wá bá wọn látòkì wọn pé bẹ́ẹ̀ lè anáhù alímá annalọ́ha mi pọ̀ ó ń gbẹ̀yìn tó bá fẹ́ bọ́ lọ́wọ́ ṣètọ́nù ńkọ́ o ẹni tó bá fẹ́ bọ́ lọ́wọ́ ṣètọ́nù ọlọ́run kó jù ọlọ́run ọba ló wà lókè ní gbogbo nǹkan tí wà lọ́dọ̀ rẹ̀ every time èèyàn gbọ́dọ̀ wá bí zikiro nùlá èèyàn ti ọlọ́ èèyàn wà lọ́jà ni èèyàn wà mọ́sálásí ni èèyàn wà ní mọ́tò ni èyí tó bá wá síyàn lẹ́nu ń bẹ̀ kéèyàn gbọ́dọ̀ la hawla wala quwwata illa billah subhanallah alhamdulillah wala hawla àbí allahu akbar alhamdulillah kabira ó gbọ́dọ̀ máa dá lára yìí ìrántí ọlọ́run ọba lè yàn fi ń lé ṣe ìtọ́nù lọ àwọn ìgbàgbọ́ ẹgbẹ́ gbogbo bàtà fi rántí ọlọ́run ọba ní fi gbogbo nǹkan tán ládàá dáadáa láti kó síbẹ̀ máa débi gbogbo kan ẹ méjì agbẹ́rù gbàtí ìtọ́nù padà fi owó orí ti wà sanfẹ́ bá wà ní lágbára kankan àbẹ̀ lọ́run ọba ò yọ wá níbi àbúrò ṣe ìtọ́nù ó sì kàwá sínú àwọn tí ó sìn kó kàwá sínú àwọn tí ó ràn lọ́wọ́ lórí ìjọsìn rẹ̀ اللهم إنا نعوذ برضاك من سخطك وبمعافاتك من عقوبتك ونعوذ بك منك لا نحصي ثناء عليك أنت كما أصبرت على نفسك اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك من اليقين ما تهول به علينا مصائب الدنيا متين اللهم بأسمائنا وأبصارنا وقوتنا ما أحييتنا وجعل الوارث منا وجعلنا لنا من ظلامنا وانصرنا على من عدانا ولا تجعل مصيبتنا في ديننا اللهم لا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يخافك ولا ترحمنا قوموا إلى صلاتكم